ó lẹ́ńtìkẹ́ ò ó gbẹnu tán o ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ la mú wá hmm, gbogbo ságà tó ń lọ lánàá kò ń ṣe kéré mi o bob bob bọ̀bọ̀ tó risky bọ̀bọ̀ tó risky bobby risky fún rẹ̀ any other one is a counterfeit ọmọ tó wẹ̀ tó ń dán igi wọ́rọ́kọ́ ti ń dáná rú bobby tẹ́ ẹ bá ń gbọ́ tó bá ń sọ wípé i will confuse the confusers bobby risky gẹ́gẹ́ ló yẹ kó máa jọ bẹ́ẹ̀ ohun gangan ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀ àwọn kan lóbìnrin ni àwọn kan lọ́kùnrin ni àwọn kan ní iṣì ni àwọn kan ló lọ́mú àwọn kan ló ní pèkúsì <laughs> ó létí ké lánàá ó gbẹnu tán ah vdm ratel fún any other ratel is a counterfeit ratel of our time black jesus of our time ó létí ké ògbásgbó tó ń lọ láàrin wọ̀nyí o a ti sọ wípé saga tó ń lọ yìí ó máa lọ́ǹgì gan ẹ́písòdì yìí máa gùn gan ibi tó máa dé dúró làmọ́ ọlọ́run ọba nìkan ló máa dé dúró so following the online saga tó ń lọ láti last week gbogbo buhara tó ń lọ tí vdm tó ti play a voice note tí aréyí mọ́mí of Lagos tó na bọ́ta tó ní vẹ́yìn pé voice ń kọ́ nìyẹn AI automated ní pé kò ń ṣe voice o tá a dẹ̀ rí bó dẹ̀ ṣe sùúlù very dark man ni ó ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ló slam ẹ̀ pẹ̀lú one billion lawsuit nígbé kó dẹ̀ tender apology gbogbo yẹn ṣáà ń lọ ní over the weekend àwa rí ní ìjẹta tí vdm post pé wọ́n invite òun sí house of rep so àná ló wá lọ síbẹ̀ tí wọ́n ti ṣe meeting yẹn in fact meeting yẹn long gidi gan o picture tí wọ́n mú dání yìí ibi tá ti rí àwọn ọ̀gá prisoners tí wọ́n ti ń sọ̀rọ̀ ní àná nìyẹn wípé eh, risky ó serve time jailer ṣe fọ́tò tó mú dání ìwọ́n ní fọ́tò tí àwọn fi ṣe gbogbo necessary document ìgbà tí wọ́n mú wá síbẹ̀ but àwọn ò lè fi sí pẹ̀lú àwọn other àwọn other inmates tó wà nínú cell àwọn ò lè fi bọ́ọ̀bù síbẹ̀ wípé torí pé ó lọ́mú ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán o <laughs> ó ní mo sọ pé Bobrisky ti fi wọn sí confusion tẹ bá ń gbọ́ ó ti fún wọn ní pressure ó ti fún wọn ní pressure Bobrisky gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní pé ló mú pé sọ àwọn ò lè kó wọn papọ̀ pé torí inú sẹ́ọ̀ kẹ̀dẹ̀rẹ́ oríṣiríṣi àwọn èèyàn ló ń wà ń bẹ̀ àwọn tó wà ọ́ ní àwọn tí ó jẹ́ pé àwọn àwọn tó máa ń kíka bọ̀dí àwọn tó máa fi pá báyọ̀ lò pọ̀ oríṣiríṣi pé so ó láwọn ò ṣe lè kó papọ̀ pẹ̀lú àwọn other inmates ipe ọ̀tọ̀ níbi táwọn fi sí olẹ́tì kí ó gbẹnu tán o ìgbà tó ní pé kéyìí Ratelli sọ̀rọ̀ VDM ó ní òun ní sọ anything ipe tó ń bá sọ anything ipe kò ń pa ipe torí pé bọ́ọ̀bù sí lórí ìjókòó so aṣáàrí tí ó gba àwọn house wa sọ lánàá yẹn àwọn house of rep members wípé èwo nìkan tó mì ṣé gbogbo àwọn táwọn wá jókòó sí bíbí yìí ṣé wọ́n á sọ wípé ṣe ló ń ga jù wọ́n lọ ni so ó ṣàpadà sọ̀rọ̀ lánàá yẹn àwárí tó wá àjọ ìkànsí àdẹ̀rí táwọn EFCC náà ti clear ẹ̀ wọ́n ní pé nípa ti money laundry yẹn àwọn ṣe ìwádìí fínífíní àwọn rí wípé ẹ̀sùn táwọn fi kàn after all the investigation pé kò sí kankan tó jẹ mọ́ money laundry gbogbo nǹkan tí ẹ̀ Bob Manu ní ìgbà táwọn investigate pé òun kọ́ ló ní as a result of fake life àwọn nàbì tó ń post online olóòní ó fi jẹ́ kó rò bí àwọn èèyàn ló e táwọn fi rò bí òun ló ní gbogbo ẹ̀ so làwọn ṣe drop charges yẹn táwọn fi wá charge ẹ̀ fún mutilation of naira so àrí táwọn EFCC clear part bẹ̀yẹn wọ́n dẹ̀ ti adjoin títí kéèsì yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní rep nurse of rep wọ́n ti already adjoin kéèsì ẹ̀ wọ́n ní ẹni tó send vn sí eh, vdm ẹni tó send voice note sí ẹni tó ẹni tó yá Bobrisky lówó tó fi dá gbogbo wàhálà yìí sílẹ̀ tó wà outside wọn ní ẹni ẹ gbọ́dọ̀ wá in the next sitting ẹni ẹ gbọ́dọ̀ present ipe Bobrisky fúnra ẹ náà dé ẹ gbọ́dọ̀ present torí lánàá yẹn ẹ lọ́ọ̀yà bọ́ọ̀bù olólọ olólọ represent ẹ wọ́n ní ó rẹ bọ́ọ̀bù lánàá ó lẹ́tí kí ó gbẹnu tán o tẹ́ bá rí lánàá ìyá ṣáàrin gbogbo saga tó ṣàn lọ left right center vdm náà kẹ̀dẹ̀ rèé rátẹ́ẹ̀lì tẹ́ bá rí àwọn fáǹsì tiẹ̀ náà báwọn náà ṣe ń jubilee a rí bó ṣe ń jubilate lánàá pé àwọn ti rí the saviour of our time so tó bá ṣe tún ń lọ àti màmá mu wá ó lẹ́ẹ̀tì kẹ́nu house yẹn lánàá o wọ́n ṣàṣọ everything so wọ́n ti àjọyìn case